ó máa darí àǹbẹ̀ ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bọ́ sí ipò pàwọn fẹ́ darí ní gbogbo ibi tí wọ́n ti fẹ́ bọ́ sí torí pé nínú Islam wa a gbọ́dọ̀ gbé olórí ṣépè èèwọ̀ ni níta gbọ́dọ̀ máa ṣe náà ni kí a máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé kọ́lọ́n kó bá wa darí wọn kó bá jẹ́ kí wọ́n gúnlẹ̀ dáadáa torí pé ìrọ̀rùn gi àwọn bàbá ní ọ̀nà ní ìrọ̀rùn ẹyẹ nígbà tí èèyàn bá ń gbé àwọn olórí ṣépè èèyàn ń gbé rẹ̀ ṣépè náà ni tó bá bẹ̀rẹ̀ sí dàlúrú tó ń kówó jẹ tó ń ṣe yamayama ohun eh, nìkan kan lélẹ̀ máa ba àwa tá a jẹ́ èrò ẹ̀yìn á kàn wá bá a ṣe ń bẹ ọlọ́run fáwọn tí wọ́n ń kúrò ní àwọn àyè yìí pé eh, kọ́lọ́n kó jẹ́ ká túbọ̀ tọ̀ tiwọn náà túbọ̀ dáadáa dáadáa eléyìí tí wọ́n ṣe kalẹ̀ kọ́lọ́n kó jọ kó wọ́n ṣàbà fi san án ní ẹ̀san rẹ̀ eh, àwọn náà ṣe oníkálukú wọn náà ni wọ́n ṣe tí wọ́n lè ṣe àwa kọ́ la máa ṣèṣirò iṣẹ́ wọn àwa dẹ̀ kọ́ la fẹ́ máa wá sàn kankan nípa wọn bí kì í ṣe pé àwọn fúnra ara wọn àti ọlọ́wọ́n bá wọn àti tí àwọn náà fojú rí tó ń gbọ́ eléyìí náà tó láti fi sọ pé lágbájá gbìyànjú àlàkàṣe gbìyànjú tó ṣe yìí ò o eléyìí ó ti wà lákọọ́lẹ̀ èyí tí wọ́n wá ń bọ̀ àwọn náà ni ó kàn wá gbọ̀ngbọ̀n láti pé kí a ṣe wá sí káwọn náà rí tí wọ́n dì mú bẹ́ẹ̀ látara pé tí Islam kọ́ wa àtúnsọ àtúntúnsọ Islamu ò kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká gbé àwọn olórí ṣépè islam ò kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kí a máa wá ro èròkèrò sólórí bíi kó kú islam ò kọ́ wa ní ẹ̀kọ́ ká máa wá dìtẹ̀ mọ́ lórí kódà islam tako ká jáde ká là ń protest against olórí wa ah àwọn tí wọ́n ń ṣerú eléyìí ní tí wọ́n ń ṣe ní tó tako ẹ̀sìn ni o ká pèèyàn ká ká polórí káwọn jọ̀gbọ́n àwọn onímọ̀ àwọn àfẹ́sìn àwọn olùbáyọ̀ ọlọ́run àwọn àgbàlagbà àwọn ọ̀jọ̀gbọ́n nípa òye bí nǹkan ṣe ń lọ kí wọ́n pe sákèésí kí wọ́n pàrọwà fún kí wọ́n ṣe wáàsí fún eléyìí ni òfin jẹ́ kí ẹ̀mí rẹ̀ le olórí a gbọ́dọ̀ mọ̀ wípé ẹ̀yin tẹ́ jẹ́ olórí ẹ má gbàgbé pé ọlọ́run bá lọ́ba tó fi yín sípò yìí o ọlọ́run bá ló fi yín síbẹ̀ ó wà nínú àkọọ́lẹ̀ yín nípa ẹ̀yin fẹ́ débẹ̀ tẹ́ bá ti débẹ̀ ọlọ́run bá ní òun lòún máa ń fi ọlá fẹ́ni tó ń bá fẹ́ bákan náà wàtánzíọ̀lì múlíkà mimman tasha. òun á dẹ̀ máa gba ọlá kúrò lọ́wọ́ ẹlòmíì tí ò sí ní táwọn èèyàn fẹ́ ṣe sí i. wàtúnrìnzù man tasha. bákan náà wọn á buyè fẹ́lòmíì àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí gba tí a máa níyì àníyè káyé torípọ́ lọ́wọ́n bá fẹ́ kó níyì ni. wàtúndínlù man tasha. ọlọ́run á kó yẹpẹrẹ báyìí lòmíì báyìí kódà òun pàápàá á tún máa ètì ara ẹ̀ pé òun ṣe wá rí báyìí a jẹun kò ní lọ lẹ́nu. ọlọ́run ba ló ń ṣe eléyìí apá rẹ̀ ní ìkápá rẹ̀ ní gbogbo nǹkan yìí wà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí tẹ̀yin fẹ́ gbapò agbára tó wà wájú yín báyìí tán fẹ́ fà lẹ́yìn lọ́wọ́ à ń rọ̀ yẹn ẹ páyọ̀ ọlọ́run ẹ bẹ̀rẹ̀ ọlọ́run lórí gbogbo ẹni tẹ́ fẹ́ dàjẹ́ o ànábì sallallahu alaihi wasallam كلكم راع كلكم راع وكلكم مسؤول عن رعيته ó ní gbogbo wa pátá gbogbo àwọn ẹ̀dá èèyàn pátá la ní ta ń control ta ń dá wọn jẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ governors ẹ̀yin tẹ́ ẹ jẹ́ chairman local government gbogbo ẹ̀yin tẹ́ gbogbo kò tẹ́ gbà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ senators gbogbo pò tó ní kálukú náà gbà tẹ́ ẹ ti ń ṣojú wa ẹ̀yin lẹ́ ń ṣojú wa o owó wa lẹ́ ń mójútó o lẹ́ ń ná fún wa o lẹ́ fi ń tàn ọ̀nà wa ṣe lẹ́ fi ń tún omi ṣe lẹ́ fi ń túná ṣe bẹ́ẹ̀ ṣe ṣe ọlọ́run abiyan. kullukum ra'in. torí ẹ kẹ́yìn fẹ́ yìí fẹ́ bọ́ síbẹ̀ tó bọ́ síbẹ̀ yẹn tètè gbọ́ kẹ́yìn tó bẹ̀rẹ̀ ṣẹ́. kullukum ra'in. ẹ mọ̀ yín pé ọlọ́run á béèrè lọ́wọ́ yín à ń ra'iyatihi nípa ń tẹ́ ẹ fẹ́ dà yìí stéètì tẹ̀yìn fẹ́ bẹ̀rẹ̀ sí darí rẹ̀ yìí ah, tọ́lọ́ bá ń béèrè lọ́wọ́ yín kílẹ̀ fẹ́ sọ mo nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yìí nìsín táwọn èèyàn bí èṣù kan bá tiẹ̀ ti jókòó tí ń tẹ́lẹ̀ tán fẹ́ ṣì darí ẹ̀yin ò ní gbà fún wọn ẹni má bà tèmi jẹ́ èmi náà máa pariwo ẹ̀ táwọn kórúkọ tí náà máa dá àwọn onímọ̀ pé adviser kan ni wà ń kọ̀rọ̀ tó advice pé kẹ́ ṣe léyìí àwọn onímọ̀ pé eh, commissioner kan ni àwọn onímọ̀ yìí pé minister kan ni a ò ní mọ̀ yìí pé sínétọ̀ kan ni a ò ní mọ̀ yìí pé ọ̀nàrẹ́bù kan ni a ò fẹ́ mọ̀ sàmánù pati kan ni àwọn ẹyin la wa mọ ẹyin la làwọn máa pariwo pé yìí ni. wakulukum mas'ulun an ra'iyatihi. eléyìí pàtàkì púpọ̀ nínú ẹ̀kọ́ tí anabi sọ̀rọ̀ sá fi kọ́ wa ẹ páyà ọlọ́run lórí àwọn tí ọlọ́run bá kó sábẹ́ yín owó òlu owó gbogbo ayé ẹ má dá fàtì ẹ̀sọ́ dọ̀tí ẹ tún gbogbo tí àwọn nǹkan yìí bá tọ́ sí ẹ fi tún wọn ṣe ẹ tún àwọn ọ̀nà wa ṣe ẹ tún ẹ ṣètò omi kárò omi lásìkò ẹ mójútó ọ̀rọ̀ mọ̀nàmọ́ná káríná lò àwọn èèyàn ń lò ṣẹ̀mí nínú ìnira òru yìí pọ̀ ìyà yìí pọ̀ ẹ mójútó gbogbo àwọn eléyìí àwọn ilé ẹ̀kọ́ wa ẹ mójútó àwọn tí wọ́n ti ṣe tí wọ́n ń lọ ibi táwọn bá dé ẹ má sọ pé mi ì fẹ́ kàn tí iṣẹ́ tẹ́lẹ̀ yìí tí gbogbo nǹkan fi máa wá bàjẹ́ ẹ̀yin ṣé kì í ṣàǹṣe pé nǹkan kan lẹ́yìn fẹ́ gbà ń bẹ̀ ju pé kẹ́yìn náà ṣe dáadáa lọ kórópọ̀ yín máa bàjẹ́. fàtẹ́kùn wallahi máa jáwàrọ̀ ti kọ́líbà múrí ìnílà wàsọ́l. ẹ bẹ̀rù ọlọ́run ọba o tó fẹ́ páyọ ọlọ́run kò ní wà lẹ́mìí ẹnìkan àfikẹ́ nìyẹn gúnlẹ̀ dáadáa ẹni tí ò bá ti wá páyọ ọlọ́run kò ní gúnlẹ̀ re ṣùgbọ́n tó bá bẹ̀rù ọlọ́run á gúnlẹ̀ dáadáa. ṣé ẹ mọ̀ yín pé opportunity nípa yìí jẹ́ gọ́vnà báyìí ẹ fẹ́ gbà ọ̀pá àṣẹ opportunity pé ẹ̀ ń jẹ́ senator wọ́n fẹ́ fẹ́ yín náà ní ọ̀pá àṣẹ ẹ wo wo ẹ ìtẹ́ ti ní ẹ̀wò ìtẹ́ tún fẹ́ níkun. ẹ̀yin nìkan kọ́ lẹ́wà láyé ọlọ́kàn ó kàn sí yọ ẹ̀yin láàárín àwọn ìròyìn. àfi kẹ́ wá má miss opportunity yìí. ẹ rántí pẹ́ lómi mọ̀ ojú yín lọ kò dé kò tẹ́fẹ́ dé yìí o. ẹ rántí pẹ́ lómi gbọ́n ju yín lọ kó lè tún máa gbọ́ ọgbọ́n lọ́dọ̀ ọrùn wọn kò dé kò tẹ́fẹ́ dé yìí o. ẹ rántí pẹ́ lómi níwájú yín lọ kò dé kò tẹ́yìn fẹ́ dé yìí àbí tẹ́yìn wá yìí o. torí bẹ́ẹ̀ payọ̀ ọlọ́run o ẹ páyọ ọlọ́run lórí wa o. kullukum ra'in. eléyìí ní sìn ìkan nínú àwọn ọ̀rọ̀ yìí tí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti jẹ́ kí á mọ̀. ìdá saqata ra'in. ala al-ardi saqitan. eléyìí náà ń jẹ́ wá sí fún gbogbo ata jẹ́ni tí wọ́n fẹ́ darí. ìdá saqata ra'in. ẹja aṣọ ẹnu wa ẹ má jẹ́ ká máa wá ṣùgbọ́n ẹni tó bá wà nípò eléyìí náà jẹ́ lára òṣèlú àwọn orílẹ̀-èdè bíi tiwa yìí tẹ́nìkan bá ti dẹ́kun àṣẹ ipò agbára àwọn ká wá dúró ní kọ̀ọ̀rọ̀ á máa retí pé ẹ̀já òwe ṣe fẹ́ ṣe kò ní í ṣe dáa سبحان الله ما شيك بفون إذا إيه، سقط الرعي على الأرض سقط تاين طيب، بان شيك بفون كوكو ما شدا تلو رباتي شبو ولا بد للأولام أن تتفرق anything دي أنا جاتون باتي وولو لي توتي شبو لا أنا أنا تون داجة ولا بد للأولام أن تتفرق وإن قوما ra'in. ṣùgbọ́n tó lórí bá dúró gírí. in qawwama ra'in. ẹ̀yàn bàyá mi mùsùlùmí ẹ jẹ́ fàdúrà àrùn àwọn tó ń bọ̀ lọ́wọ́ pé kọ́ ń kún rárá rẹ̀ kó jẹ wọ́n ń pa àti ṣe dáadáa fún wa. ẹ má gbàmọ̀ràn táwọn kan ń sọ tí wọ́n fún yín lówó tán ní kẹ́hìn wá bẹ ọlọ́run láwọn kan lórí islam kò sí rẹ̀ nínú ẹ̀sìn wa o ẹ wá gbowó ẹ̀ ń ṣépè fáwọn kan wọ́n tẹ̀ máa ń parọ́ kan tẹ́yìn bá wá bẹ̀rẹ̀ sí sa orúkọ àlùjọ̀nù tẹ́ ń sàṣàkóso àtẹ́fi bá ti gọ́vnà kan jẹ́ tẹ́fi bá ti mínísítà kan jẹ́ tẹ́fi bá ti sínétọ̀ kan jẹ́ tẹ́ sàṣígé pírẹ́sẹ̀ǹt àbẹ́ sásẹ́nì kan tẹ́ wá fi ṣàkóbá fún ṣé ńgbà tára ọ̀rọ̀ kùn ṣara wa rọ adìyẹ. wà á kọ́ wa ma rọ àyìn àlàlẹ́ kọ́wé ma. tó bá náfààní àti rí ìdíjókòó dáadáa tó gbádùn tó lálàáfíà tó rojú ráàyè. àǹtà tàkọ́ wa ma. ẹnìkan wa mọ̀ ní sẹ́ni ó wá ní àwọn ará wọn kàṣà ìbára wọn jà ah èwo ni pé kán bára wọn jà tó bá bára wọn jà wọn ní rojú ráyè ṣe wọn ní rojú ráyè develop lu development ò ní débàlú tó bá ń ṣépè fúnra wọn tó ń bára wọn jà tó bá ń ju àgàlúra wọn ṣẹ̀dá pa àwọn nǹkan agbára èṣù àwọn agbára òkùnkùn tẹ́ ẹ fi ń ṣàṣà sí àbèlù sí wọn láàárín yìí kò jẹ́ káwọn náà rojú ráyè láti mójútó tó yẹ kí wọ́n mójútó ṣùgbọ́n ìyẹn bẹ Ọlọ́run fún wọn ẹ lu agbára ìtọ́lọ́run fún wa nínú oṣù yìí agbára ìtọ́lọ́run fún àwọn mùsùlùmí nínú àwọn àdúrà gbígbà ìta ní nínú alukur'an nínú hadith ẹ fi bí ọlọ́run pé àwọn olórí tí wọ́n tún ń bọ̀ yìí ẹ fi àdúrà sí àwọn tí wọ́n ń lọ lọ pé táwọn náà ṣe kọ́ lọ́nkọ́ bá sán ní ẹ̀sán dáadáa ẹ wá fi àdúrà ẹ fi kún ẹ fi ṣèkúnlọ́ fáwọn tí wọ́n ń bọ̀ kọ́lọ́hún fúnra ara rẹ̀ kó jí àwọn náà ń pa láti lè ṣe dáadáa ẹ dákùnrin fẹ́ ṣe dáadáa o ẹ má já gbàgbé o téèyàn bá ti rí rẹ̀ nípò ọlá téèyàn Ina insana la yatgha an ra'ahu istaghna gbogbo ẹ̀dín yẹn nàfẹ́ tọ́lọ́ ń bá kó yọ téèyàn bá ti rí rẹ̀ pé ọlá ló wà yí àṣẹ rí èèyàn máa ń gbẹrù gbọ́n rí ni ẹ̀yin ni ẹ máa fàdúrà àrùn lọ́wọ́ pé kọlọ́májò gbẹrù gbọ́n rí kọlọ́májò ṣìṣe à ń bẹ ọlọ́run fáwọn tí wọ́n ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run jọ fúnra ara rẹ bá wa darí wọn o ṣé wọ́n ló kún fa fún wa májà kábàámọ̀ pé ah nígbà ayé àwọn lágbájá lásìkò ìjọba àwọn làkàṣègbè àwọn eléyìí nàìjíríà kí wọ́n lè rí dáadáa ṣe kódà à ń bẹ ọlọ́run kán lè rí dáadáa ṣe ju tàwọn tí wọ́n kó gbà wọlé lọ ولا جو كنترولهم اللهم اعز الاسلام والمسلمين امين واذل الشرك والمشركين آمين. ودمر اعداءك اعداء الدين آمين. وانصر اخواننا المسلمين في كل مكان سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت الصفر إليه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀hún ustaadu wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh oh fún gbígbé.